الحمد لله رب العالمين الذي أحيانا بعدما ماتنا وإليه النشور نحمده على ما أسبغ علينا من النعم ظاهرة وباطنة ونشكره على ما فضلنا على كثير من عباده تفضيلا والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين نبينا محمد صلى الله عليه وعلى آله وصحبه أجمعين إخوة المؤمنين السلام عليكم ورحمة الله وبركاته شراوة في أتمات تسواجلوا لاري هنا معارج القبول بشرح سلم الوصول للإمام حافظ بن أحمد الحكمي عليه رحمة الله شرعي هنا شرعي سلعي إبلة السن ìgbàgbọ́ àdìsọ́kàn mùsùlùmí èyí tó ṣe fún náà ní ìpìlẹ̀ ẹ̀sìn àwọn ẹ̀ka ẹ̀ka tí ìgbàgbọ́ tó kó sínú àti àwọn tó ṣe ọ̀ràn yẹn tó yẹ kọ́mọ ènìyàn mọ̀ kó tó di pé yóò fàbọ̀ yóò jábọ̀ sọ́dọ̀ ọlọ́run. ẹ̀ka níbi tí olùmọ̀ tí wọ́n ń ṣe lálàyé òun náà ni ọ̀rọ̀ nípa at-tawhid ìmú ọlọ́run ọba lọ́kan ṣoṣo àti ìmá lọ́kan ṣoṣo. Àlẹ́ẹ̀lì wọ̀lẹ̀ àmàlì ká mọ̀ láti sọ́kàn ká gbà lódodo pé kò sí ẹnìkankan tí ó tó ká máa ṣèjọsìn fún àfi olúwa. Ìyẹn ni ìgbàgbọ́ iṣẹ́ èyí jẹ́ ti mímọ̀ òun náà ni gbogbo tí ń bẹ ká mọ̀ wípé kò máa jẹ́ bíbẹ àyàfi pẹ̀lú iṣẹ́ àti dídá tí olúwa dá wọn. òun lọ́ba tí ò ní pilẹ̀ huwa al-awwalu falaysa qablahu shay wa huwa al-akhiru falaysa ba'dahu òun lọ́ba gbẹ̀yìn kò sí nǹkan ní ìmọ̀ tí ó tún gbẹ̀yìn olúwa ọ̀wọ́ الظاهر فليس فوقه شيء، ṣe òun lọ́ba tó hàn kò tún sí nǹkan kan títún bẹ lókè kan tó ju ọlọ́run ọba lọ wọ̀húwà ìbá pinnu fẹ̀lẹ́ ìṣàdúrà ò ṣe ọlọ́run ọba ìlọba tó ṣe pamọ́ nǹkan kan tún pamọ́ níbì kan tó ju ọlọ́run ọba lọ gbogbo àwọn orúkọ mẹ́rẹ̀ẹ̀rin nínú àwọn nǹkan tó rìn ilẹ̀ nínú àwọn orúkọ ọlọ́run àti ìròyìn rẹ̀ ni gbogbo eléyìí èèyàn gbọ́dọ̀ mọ̀ ó sì gbọ́dọ̀ gbà gbọ́ ó sì gbọ́dọ̀ ní láti sọkàn bẹ́ẹ̀ ni àwọn kan tó ní ṣe pẹ̀lú orúkọ rẹ̀ gbogbo ntọ́lọ́wọ́n bá pera ẹ̀ òun lọ́ba báyìí òun lọ́ba báyìí òun lọ́ba báyìí àti tó ń ṣe ńlá Muhammad alayhi salatu wa salam tó ní ọlọ́wọ́n ọba lọ́ba báyìí ọlọ́wọ́n ọba lọ́ba báyìí pẹ̀lú wáàyè tó ló wá sọ̀kalẹ̀ sí lẹ́yìn eléyìí ọmọ ènìyàn kò gbọ́dọ̀ ṣiṣẹ́ kò gbọ́dọ̀ sáṣẹ àgẹ̀rẹ̀ kọ́ máa ro nǹkan míì kọ́ máa wí nǹkan míì kọ́ máa sọ nǹkan míì nípa olúwa ìmọ̀ nípa Allah nítorí níṣe pẹ̀lú àwọn orúkọ ẹ̀ pẹ̀lú àwọn àròyìn ẹ̀ pẹ̀lú àwọn iṣẹ́ tí olúwa ṣe àtàwọn àmì ẹ̀ tó dá sáyé gbogbo eléyìí ọmọ ènìyàn gbọ́dọ̀ dúró ní òdiwọ̀n ní tí ọba Allah fẹ́ ká dúró àrònú jáàmù òun ló kó bá ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ọ̀pọ̀lọpọ̀ èèyàn míì ọ̀pọ̀lọpọ̀ ọ̀ràn míì ká ṣìnú nípa ìròyìn ọlọ́run àbí nípa ètò níṣe pẹ̀lú pàápàá ọlọ́run èyí gbọ́dọ̀ mọ wá rẹ̀ ọlọ́run bá ní inna kulla shay'in khalaqnahu bi qadar gbogbo nǹkan ajé ní òdiwọ̀n àfòdiwọ̀n sí i kọ́dà làákàyọ̀ ọmọ ènìyàn nílò lè ronú kà kí àwọn olùfẹ́ máa ronú pé gbọ́dọ̀ lọ́wọ́ bá wá wà báyìí o kọ́dà bó o ní ṣe ń ṣe nǹkan báyìí o gbọ́dọ̀ lọ́wọ́ báyìí o wà tó báyìí o ọmọ wa ṣinú kọ́ má ju pájú sẹ́ẹ̀lẹ̀ àti làákàyè rẹ̀ kọ́ má gbé kalẹ̀ níbàámu pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run àti ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run. kò sígbà téèyàn ò ní ru àròjáàmù tó fi jẹ́ pábala yìí bá àkórí tá à ń sọ̀rọ̀ yìí ó tóbi ó tóbi kéèyàn sì gbìyànjú kọ́ torí pé oríṣiríṣi ìṣẹ̀tàn ni wọ́n máa gbé wá ẹ̀rí òjíṣẹ́ ńlá Muhammad alayhi salatu wa salam ó ló ṣe é ṣe kí ṣètánì máa dọ́dọ̀ yín o kó mọ̀ wá béèrè kó mọ̀ ju àwọn òrí kà sí ọ̀dọ̀ yín tó bá ti fẹ́ já síbi báyìí ẹ tètè wí nǹkan báyìí o èṣùnú o ìbòlí ìṣùnú o ó ní yóò mọ̀ sọ fún yín pé ta ló dá sánmà mọ́nà ọ̀gbìn mọ́nà ọ̀gbà náà ní huwa mujiduha huwa khaliquha ta ló dálẹ̀ wọ̀lọ́ atẹ́gùn ọ̀lọ́ ojú ọ̀lọ́ igi inú igbó ọ̀lọ́ ẹja inú omi ọ̀lọ́ ó ní wọ gangan kọ́ ọ̀dà tàwùdí rẹ̀ ń kọ́ ọ̀dà bóńdà ṣe filẹ̀ ọ̀dà ìpìlẹ̀ gbogbo ádámà ó ní tí ọba wa ronú ronú ọ̀gá ọ̀dà àgbà tó lọ́wọ́ á dáàbò bẹ̀ bú lọ́lọ́nà ṣe ń bẹ̀ ta ló wá tẹ́ ọlọ́run ẹ̀nàbìnrin tó ọba ti ronú débìbà yìí kò ṣe ashhadu an la wọn aṣáájú àdúgbò wílá èṣù dènù ìyẹn ti fẹ́ jáàmù lọ torí pé wọn padà ṣinú lọ́kàn lọ já síbi ìkàyọ́kà ọ̀hún gbogbo nǹkan yìí nature níjàre gbogbo nǹkan yìí kò ní kinní kan èèyàn dẹni parun ọlọ́mọ fi ṣàgbákò fún ẹnì kọ̀ọ̀kan wa ibi tá a ti lọ òun náà ni pàtàkì abala tá yìí báàbò yìí ká dá ọlọ́run ọba mọ̀. ká sì gbé ìjọsìn fún un lọ́kàn ṣoṣo. wa ní awọ́lu awwalu wajibin faradahu Allahu azza wa jalla ala al-abidi huwa ma'rifatu ar-rahman aw ma'rifatuhum iyyahu bit-tawhid alladhi khalaqahum lá wa akhadha alayhim al-mithaqa bihi ثم فطرهم شاهدين مقرين به ثم أرسل به رسله إليهم وأنزل به كتبه عليهم إذ حرف التعليل لأولية وجوب معرفة عباده وربهم تبارك وتعالى بالتوحيد ومن كل الأوامر جمع أمرا وهو جمع أمر وهو خطاب الله عز وجل المتعلق بالمكلفين بصيغة تتبع الفعل إلى آخره eléyìí ó jẹ́ ìfọ́síwẹ́wẹ́ ẹsẹ̀ orin tí olùmọ́wá kọ́kọ́ kọ tí wọ́n kọ́kọ́ mú wá tán ní awwalu wajibin ala al-abid ma'rifatu rahmani bit-tawhid ṣe àkọ́kọ́ tó sọ̀rọ̀ yẹn fún ẹrú òun náà ní kọ́kọ́ dá ọlọ́run ọba mọ̀. àárín yìí nítorí àwọn onímọ̀ tí wọ́n máa fi ń sọ̀rọ̀ yìí òun náà ni ọ̀rọ̀ kan àbọ̀rọ̀ míì tí àwọn tí wọ́n ṣìnà tí wọ́n yí ẹlẹ́ṣẹ̀ kò lójú ọ̀nà òdodo tí wọ́n máa ń sọ wọn ni tó bá fẹ́ jọ́lọ́wọ́n ọba mà àkọ́kọ́ tó sọ̀rọ̀ yẹn ni pé kọ́kọ́ máa ronú má ti kọ́kọ́ gbà pé nǹkan kan bẹ̀ kọ́kọ́ túlàká irẹ́lẹ̀ náà kọ́ wa ronú látara ìrònú yìí ló ti wá lọ já síbi kan ìlú tó bá já sí yẹn wọn ní ìrònú yìí èrò ní já sí àbíkọ́ padà lọ já sí pé ọlọ́run ọba náà ni ọba tó dá gbogbo nǹkan ṣùgbọ́n ló eléyìí ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ wípé awwalu wajibin ala al-abidi yìí àwọn a máa sọ pé kí n kọ́kọ́ ronú lọ ó sì ní ẹ̀rí kan tí wọ́n máa fi ń sẹ̀rí nínú Al-Qur'an pẹ̀lú tó ṣẹlẹ̀ sí Nabiyyillahi Ibrahim ìrùwà ni wa kadhalika nuri Ibrahim malakuta samawati wal ard waliyakuna minal muqinin ẹ̀rí tí wọ́n fi ń sẹ̀rí ni wípé owó sánmà falamma raha falamma. wọ́n ní suratul an'am náà falamma janna alayhi al-laylu ra'a kawkaba gbàkọ́kọ́ rí àwọn ìràwọ̀ òní àwọn ẹni tí ọjọ́ ọlọ́wọ́n ọba ni ìpè eléyìí gbọ́dọ̀ jẹ́rán ọlọ́wọ́n ọba gbàtọ́ yá táwọn àràwọ̀ yìí tí wọ́n wọlé tí wọ́n wọlé sùn tí wọ́n wọlé ó ní kò pọ́síbù kọ́lọ́wọ́ bá máa wọlé kọ́ máa jáde láì ọlọ́wọ́ bá tún rẹ̀ pé falamma ra'al qamara bazighan qala hadha rabbi hadha akbar ó tún ló ṣùpá òṣùpá yìí tóbi ń tiẹ̀ ògbóyè òun lọ́lọ́run wọ́n ṣàfihàn àyà yìí but kò sí ẹ̀rí ń bẹ́ẹ̀ kò sí ẹ̀rí ń bẹ́ẹ̀ wípé ìrònú òun lálákọ̀ọ́kọ́ rárá èyí tó ṣẹlẹ̀ sí Nabiyullah Ibrahim alayhi salam ó ní nǹkan bá dé torí pé kí ni ọba àwọn èèyàn wọn ìlú wọn àwọn bàbá wọn lẹ́lẹ́bọ ní tó ti wọnú pé ìjọ pọ́síbù kó jẹ́ pé àwọn nǹkan tí wọ́n yẹ fọwọ́ ara yín jẹ́ yìí òun ni kò jẹ́ olúwa èyí ń jẹ́ àkíyèsí alákọ̀ọ́kọ́ àkíyèsí ẹlẹ́ẹ̀kejì tó máa tú ọmọ ènìyàn lẹ̀ pẹ̀lú làákàyè rẹ̀ kó ń kálukú máa ronú bó ṣe wù èyí tó dájú ni pé àwọn àròjàmù ọbẹ àwọn èèyàn ṣe bẹ́ẹ̀ torí pé làkàyọ ọmọ ènìyàn kì í rí bákan náà òun ní fà ẹlòmíì ò rí nǹkan ni òní òun láìsí kọlọ yìí èmi ò ní kọlà mọ èmi ò láìkẹ o ìgbà tó bá ti wú funfun wọn láìkẹ àmọ́ tó bá tẹ ní tó bá wà ní kọlọ kìíní kan ẹlòmíì ò ní gbogbo àwọn méjèèjì mẹ́tẹ̀ẹ̀ta mẹ́rẹ̀ẹ̀rin tí nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ sí wù wọn yìí òye wọn làákà ìwọn náà náà fi sọ̀rọ̀ so mú kálukú ṣe ń ronú níbi tó ń kálukú lè ronú dé bí làákà yìí ṣe jiná ó yàtọ̀ síra wọn alátàfà onílẹ́gbòrì alátàfà ọ̀bọ̀rì ó jura wọn lọ tó bá tu ọmọ ènìyàn lẹ̀ ọmọ ènìyàn ó ṣinú rò ó sì ẹ̀ka mọ̀ ìgbé ìgbìmọ̀ làákà ìwà ẹ̀yẹ̀ dání ọ̀rọ̀ wọn bá ní gbogbo nǹkan ló lòdì wọn bó ṣe lódiwọ̀n àpapọ̀ làákàyè ọmọ ènìyàn bẹ́ẹ̀ náà ni làákàyè ẹnìkọ̀ọ̀kan lódiwọ̀n ẹlòmíín bá sọ̀rọ̀ ó bá wòye ní wọn pé ah ọ̀rọ̀ sàn lágbájá ó ní làákàyè yẹn pé làákàyè rẹ̀ ju ti akẹgbẹ́ rẹ̀ lọ ọ̀dà làákàyè ọ̀dà kan wọ́n tọ́ mi ènìyàn lẹ̀ tí wáyà máa fi làákàyè yẹn ronú ẹni tí ó rò orí wọn bẹ ẹni tí ó rò òbí wọn bẹ ṣùgbọ́n kó má bàa sí ẹ̀rí nìkan àwíjàre ọ̀rọ̀ wa jẹ́ ká mọ̀ wípé akọ́kọ́ tó sọ̀rọ̀ yẹn fọ́mù ènìyàn kọ́kọ́ dá ọlọ́run ọba mọ̀nà ma'rifatu arrahman gbọ́lẹ̀ wàá mọ̀ bí tawhid jẹ́kọ́lé kọ́kọ́ rìn rẹ̀ ó fi jẹ́ pé bẹ́ẹ̀ bá fẹ́ kọ́ mọ̀ lẹ́sìn èèyàn bá fẹ́ kọ́ mọ̀ ní nǹkan láti kékeré ẹ̀jẹ̀ kọ́kọ́ dá ọlọ́run ọba mọ̀ eléyìí lálákọ́kọ́ ma'rifatu arrahman bí tawhid fọ́lọ́run ọba yìí lọ́ba tó dá yín kọ́dà nǹkan mi ò ní yé ọmọ gbà mí òní ti yé gbogbo ló ṣe dá wa tí ń jẹ́ dídá ó lè má yé bóyá lójú wọn bí ọjọ́ orí rẹ̀ ṣe rí àti làtàrí ṣùgbọ́n ìyẹn sákọ̀ọ́kọ́ fi mọ̀ ọ́n òun nípìnlẹ̀ with time àwọn kan yóò máa dé òye ọmọ dé lónílé dàgbà gan yóò sì máa ṣe mọ̀ pẹ̀lú àwọn àmì ọlọ́run ọba tí ń bẹ láyé yìí ṣùgbọ́n tó bá ronú lọ tó bá ronú bọ̀ tí islam ìmọ̀ òdodo bá bẹ lára ẹ̀ ilmu tawhid yóò darí gbogbo ẹ̀ sọ́dọ̀ ọlọ́run ọba ìdí fatabaraka Allahu ahsanul khaliqin yóò darí gbogbo ẹ̀ sọ́dọ̀ ọlọ́run ó yé olúwa ọba òun náà lọ dá wọn òun náà lọ ṣayé bẹ́ẹ̀ ó wá ti tó téèjì kan torí pé gbogbo nǹkan yìí ọlọ́run ọba ó fi pamọ́ fọmọ anábì ádámà al-ghaybiyat àwọn kátàrí ó fún wa ní òòrùn a kan gbà bẹ́ẹ̀ a ti mọ̀ bẹ́ẹ̀ a ti nígbàgbọ́ bẹ́ẹ̀ ètò wa ní ṣe pẹ̀lú àṣẹ a ti mà lò gbogbo eléyìí òun ló ní ṣe pẹ̀lú tawhid olùmọ́wá ní ọlọ́run ọba dá ọmọ ànábì ádámà ọgbà déhùn lọ́wọ́ wọn ó tún wá fi wọn lórí ìpìlẹ̀ yìí muqirrina bi káwọn náà ó lè jẹ́rìí sí pé bẹ́ẹ̀ ni lẹ́yìn náà kọ̀ fi mọ bẹ́ẹ̀ ó tún wá gbà òjíṣẹ́ dìde ó tún sọ tẹ́ra kalẹ̀ lẹ́yìn náà wá jẹ́ ká mọ̀ wípé àkọ́kọ́ tó sọ̀rọ̀ àyàn lọ́rùn mànàbí ádámà tó yẹ kí wọ́n mọ̀ òun náà ní ìmú ọlọ́run ọba àti ìmú ọlọ́run ọba lọ́kàn ṣoṣo ká sì lọ́ mọ̀ wípé ó di kéjì rẹ̀ òun ló yẹ ká jìnà sí yányá kọ́ máa ń rùn kọ́ máa kọ́ máa òun náà lẹ bọ àbí kéèyàn ní kò sí nǹkan kan àbí kọ́ máa fi òyìn ọlọ́run ọba kọ́ máa fi ṣeré àbí kọ́ máa sọ nípa ọlọ́run tí ó mọ̀ àbí kọ́ máa fi ọlọ́run ọba wé ntí ò yẹ eléyìí wà á gbọmú alimanahi òun ló tóbi jù nínú gbogbo tó jẹ nǹkan ìwọ wàlúhàdára ẹni kúrò láàbù fún islam ìlàbí ẹ̀gbọ́n tó ló máa wí òun lọ fà èèyàn lè wọnú islam ẹ lè pè yẹn mùsùlùmí àfi pẹ̀lú tawhid kẹlìmà la ilaha illa Allah wàlá ya kúròjò minhu illa bẹ́ẹ̀ sì lè sọ pé nìkan ṣe mùsùlùmí mọ́ àfi kó sí òdì kejì nǹkan yìí òun náà lè bọ́ àti kọ́ attack ó tako ìtọ́jú àwọn àròyìn ọlọ́run àtòrúkọ ọlọ́run àìsèl jùmùlà wàlám yuzahzah ànínà wàyédìkúl àlìjánná ilá bí ẹ̀sìn mìírí ẹnìkan tó ṣe pé nígbẹ̀yìn ọ̀rọ̀ rẹ̀ wọ́n gbé jìnnà sí náà yányá kó síná nínú ọ̀rọ̀ ẹ̀ tó ṣe wà àlìjánná ọ̀rọ̀ àfọ̀rọ̀tọ̀ fìdí náà wàlá yá kúlódò fi ẹnìkan ò sì ní máa jọ́ máa náà lọ gbére wayahrumul janna aljanna wá di èèwọ̀ fún ilá bí ọ̀gbẹ́dì àti kọ́mọ̀ ní tàwíìdì náà tàwíìdù tàwíìdù náà ni walam tad'u rusulu ila shay'in qabla ẹ̀sìn láwọn òjíṣẹ́ ọlọ́run wọn ò pèpè sí nǹkan kan lákọ̀ọ́kọ́ nọmba wán tí wọ́n gbé kẹ́kọ̀ọ́ gbé lọ́wọ́ báyìí kókó ẹ̀sẹ̀ kọ̀ọ̀kan gbọ́ lọ́wọ́ tó ju wọn gba tàwíìdì lọ walam tanha an shay'in qabla ọ̀gbẹ́dì wọn ò ṣe kọ pé ẹ jìnnà sí nǹkan báyìí ẹ jìnnà sí nǹkan báyìí tó síwájú tó jẹ́ nọ́mbà wọn tó kọ́kọ́ lé àwọn tí wọn ọlọ́run ọba gbé wọn dìde lórí tí wọ́n lé wọn jìnnà pé ẹ sá fún ẹ má kó sí tó ju ẹbọ náà lọ ẹ̀rí eléyìí ibíbá iná ni àjò olùmọ́wá ni wàhúwá àì àtàwọ̀fẹ́dù náwó àìn tàwídìí táwa sọ yìí ìpín méjì náà ni ó pín sí. تسواجه مواجه بإذن الله تعالى يوري بطاتي التوحيد انتني اوري استني اشوي لا ينبي أثناء القيامة اللهم اجعلنا من الموحدين اللهم اجعلنا من أهل التوحيد قولا وعملا ظاهرا وباطنا انقيادا وعملا يا رب العالمين اللهم إنا نسألك هداك واجعل عملنا في رضاك gẹ́gẹ́ bí àkíyèsí onílọ́jọ́ jùmọ̀ ìgbésẹ̀ olóore tí ń bẹ lọ́jọ́ òní ká má gbàgbé àbẹ̀olúwa kó má ṣàjẹ́ rọrùn àṣùbà jímọ̀ òun ló lóore jù nínú gbogbo àṣùbà téèyàn kí nínú àwọn wákàtí márààrún ọ̀sẹ̀ àdúpẹ́ lórí orí ọlọ́run àlékún orí ọlọ́run ṣàṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa allahumma ahsina aqibatana fil umuri kulliha wa ajirna min khizyi dunya wa adhabil akhirah اللهم اغفر للمسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء منهم والميتين اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين ربنا آتنا في الدنيا حسنة